àjò tí yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò jọ́dánì tá a ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé ìlàjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of jordan as led by reverend and reverend mrs pf owa evangelist ojuade and pastor seun oyewusi oníwàásù among others for inquiries please visit you fit fly office success house seven up oh Top Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan or call 0706 337 7729. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá PF Ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè mi. Àjọ máa wà ń bẹ̀ ni. Bí a bá ń jọyìn, bí a bá ń jẹ̀bú, a bá ń fi tán ewúrẹ́ pẹ̀lú ọpẹ́ fún ọlọ́run ọba lónìí ló pé ogún ọdún tí ìyá wa Florence Ọláyẹmí Táyé Oyèwọlé fi àwa ọmọ rẹ̀ ẹbí àti ọ̀rẹ́ sílẹ̀ lọ sí ilé ayérayé àwa ọmọ rẹ̀ Yétúndé Báńkọ́lé àti Bọ́lárìnwá ṣe ìrántí rẹ lónìí àti lọ́jọ́ gbogbo máa sùn láyà olùgbàlà rẹ títí ọjọ́ àjíǹde sùn re o Ọláyẹmí Àpèkẹ́ Àṣàkẹ́ Èjìrẹ́ ará Ìsokùn olùkéde Báńkọ́lé Oyèwọlé. bí a bá ń fi tún ewúrẹ́ yẹ ká ọ́ ká má gbàgbé pé Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ló yọ mí mo forí lu ìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti ń bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti ń bàjẹ́ sí. lẹ́jà fi ń làbújá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní kò ṣe nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá ní kò ṣe nínú orogún ayé ti bàjẹ́ sí. orí ló yọ mí. orí ló yọ mí. orí ló yọ mí. ee orí ló bá mi ṣe. orí ló bá mi ṣe. ayé ti bájú sí mi. orí ló bá mi ṣe. nínú rògbòdìyàn ayé ti bájú sí mi. orí ló yọ mí. orí orí orí ló bá mi ṣe. orí ló yọ mí. ayé ti bàjẹ́ sí mọ́ orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèrè. mú wá fún ayé tí bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe. ẹ kálẹ́ o. rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí. yínká ayífẹ́lẹ́ ti di ẹ̀ kálẹ́. orí adé tó ẹ kù sí mi. ló kọrin ojú ẹni máa láre tó a rí ọ̀nà. a kú àlàjá oṣù yìí. fẹ́ni fọ̀rọ̀ ayé àlò wọ́n fẹ́ kí ijó àjọ àṣọpọ̀ ẹ o. ju ẹnìkan ṣo orí ẹni ló lè mú ni lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí ẹ má bínú èrò ló pọ̀ lẹ́yìn eégún. orí ló yọ mí. a ní láti dá àwọn àlejò lóhùn díẹ̀díẹ̀. orí ló yọ mí. ẹni bá ń dìde tó ń jókòó. tó ń dìde tó ń nà kò mọ iyì ọlọ́run. orí mi àgbẹ̀ orí lẹ́jà fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní iṣẹ́ nínú ọ̀fìn nínú ọ̀fìn. ẹ̀yin tẹ́ ń sùn. orí ló yọ bí ó bá ní iṣẹ́ ta ló ti tó táìmù kẹ́ ẹ jíṣẹ́ ẹ̀ mọ̀ pé mọ́ ó ti tó kẹ́ ẹ dìde. orí ẹ mọ ń tọ́lọ̀ ń ṣe fún yín. orí ló bá mi ní ṣe. ẹ béèrè lọ́wọ́ àwọn tí ò rórun sùn mọ́júmọ́. yọ̀rọ̀ mi bí lóyọ̀ orí ló. oorun yẹn ò kàn wá náà ni. orí ló bá mi ṣe. ìrònú yẹn á wá máa wá lóríṣiríṣi èèyàn á wá máa rìn kiri tí ò yẹ kéèyàn ó ro èèyàn ó wá máa ro oríṣiríṣi. inú rògbòdìyàn ayé ti bájì sí orí ló yẹn lèèyàn máa ń mọ iye ceiling tó wà ní yàrá yàrá jẹ́ pop ni lèèyàn máa wo collins. orí ló yọ mí orí ló bá mi ṣe inú àfún ayé ti bàjẹ́ sí. bìtẹ́nì kan ti lóun jẹun òun ti jẹun jù òun ò lè òun ò tiẹ̀ wá lè yíra padà mọ́ òun lè sùn mọ́. ibẹ̀ lẹ́lòmíì ti jẹ́ pé ebi ò jẹ́ kó lè sùn. ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ. ayé yìí ò dọ́gba. yọ mi òun rí ló yọ mi orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ à. bí ẹ̀yin ti ń kọ̀ǹpléìn yàrá kan ẹlòmíín sùn lójú títì. orí ló bá mi ṣe. bí ẹ̀yin ti ń kọ̀ǹpléìn pé bẹ́ẹ̀dì oníhà kan lẹ́yìn ń lò. àwọn kan sùn lẹ́ẹ̀lẹ̀. orí ló yọ orí ẹ̀yin nílé mìrẹ́ǹtì lẹ́ ń gbé ṣé bí ibi tí ẹgbẹ́ yín wà lẹ́wà. ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe àti ẹ̀sìn wàhálà wọn tó jẹ́ pé wọ́n ń gbélé ara wọn síbẹ̀ náà wọ́n á ní ṣe irú ilé tó yẹ káwọn ó wà ńlá wọn wà yìí ṣerú ilé tí ẹgbẹ́ àwọn ń kọ́ làwọn ń kọ́. ojú ẹni máa láre tó a rí ọ̀nà ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé àlò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jù. ẹ̀yin tí ẹ̀ ń rí bìkan lọ láràárọ̀ ẹ̀ jí kúrò ńlé ẹ̀ padà sílé lọ́wọ́ alẹ́ lọ bí iṣẹ́. mo forí lu kìlọ̀pẹ̀ orí òòrì. ẹ̀ tún wí tán ṣe irú iṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe nìyẹn ẹ ní àìmọye àwọn ọ̀rẹ́ yín tó wà ní báǹkì. ọ̀dà. ẹ tiẹ̀ tún wá wà ní báǹkì ọ̀hún ẹ̀ ń gbowó oṣù yín déédéé tí iná ẹ̀ ń complain àwọn àìmọye àwọn ọ̀rẹ́ mi tó ti travel out ok ẹ fẹ́ travel out. ọ̀dà. lẹ́jà fi ń labujà orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní iṣẹ́. yẹ kí ẹ̀dá ó rà jinlẹ̀. wọ́n fi ayé ti bájì sí. ẹ wẹ̀yìn wọ̀ ẹ wo bí ẹ ti ń bọ̀. kò sí bó ti wù ó rí ẹ̀dá àjèyàn kan lọ. Ewa níwájú èèyàn kan lábẹ́ àkóso bó ti wù kórí ẹwà níwájú èèyàn kan torí pé ẹ dáa ju èèyàn kan lọ lábẹ́ àkóso bó ti wù kórí ẹ sàn ju èèyàn kan lọ. àyíjàjọ ìyà ò jẹ́ kameni tí ìbájá alága àṣẹ lábẹ́ àkóso bó ti wù kórí ipò tẹ́ ẹ wà yìí ẹ sàn jẹ lòmíì lọ. orí ló bá mi ṣe é. ẹ bá ráyè ẹ lè má wulẹ̀ wọnú UCH lọ kàn dúró sẹ́nu géètì. tẹ bá kúkú wẹ fẹ́ kó tán ẹ kàn súnmọ́ ẹnu ọ̀nà emergency. ẹ mọ̀ yìí pé ọlọ́run ọba yìí ṣe ni àárí fín. ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè. arábìnrin kan wà níwájú mi lálẹ́ yìí. àpẹ̀wẹ̀ ẹlẹ́dà ni orí ó. torí ìdí kan àbí mi mo ti pàrọwà bíi pé kí wọ́n fún mi lóore ọ̀fẹ́ yẹn. ó ṣe díẹ̀ tí mo ti rí ọmọbìnrin tó rẹwà báyìí kan yìí. orí ló yọ tí n bá fi ní èèyàn rẹwà mo mọ tí mò ń sọ ìbá sì wù mí kẹ́ẹ̀kan ṣùgbọ́n wọ́n sọ àwọn ìdí kan àbí méjì tí mi ò fi ní tèmi náà fi gbà pẹ̀lú wọn pé ká má fojú wọn. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú ojú ẹni máa láre tó a rí ọnu ayé wo fẹ́. Hmm, kábíyèsí ọlọ́run. wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjú ẹnìkan ṣó. àṣé ẹni ìjà ò bá ní pẹ́rẹ́ ẹ̀ lọ́kùnrin. ìjà ọdún bá kú orí ló yọ mí. ti kálukú ṣàlọ́ lọ́tọ̀ọ̀tọ̀. orí ló yọ. Ah. Eh, orí bá mi. kábíyèsí ọlọ́run. ẹ orí wheelchair ló wà lásán lẹ lòmíì rí ẹni tó rọ̀ mọ́ pé lòmíì jókòó sórí wheelchair ó sàn ó kọjá wheelchair lásán tẹ̀ ń rí tó jókòó lé lọ sọ fáwọn kan ń gbà kan wọ́n á jẹ́ pé ọ̀wọ́ pé mo jókòó sórí wheelchair tí ò mú ìrora tí ò mú ìnira lọ́wọ́ àmì á máa bá ayé ẹ̀ lọ ṣùgbọ́n ìrora tó súnmọ́ tó wà pẹ̀lú ẹ̀ ń kọ́. ẹni bá wà nípò tá a wà yìí nìkan ló lè ṣàlàyé bá tẹ̀ sọ fún yín pé n tà ń là kọjá rè sọ́ọ̀rì náà ni sọ́ọ̀rì yẹn gan kò lè jẹ́ kò kò kò kò túmọ̀ sí pé ẹ mọ ohun tá à ń là kọjá. arábìnrin tí wọ́n wà pẹ̀lú mi lálẹ́ yìí ẹni tí ò bá ní òye ni tí wọ́n ń pè ní ọ̀pá ẹ̀yìn ó lè má nítumọ̀ sí ló jẹ́ kára mi máa kó kọ́ ìyára mi lọ́ngbà tí mo gbọ́ ìtàn ní tí wọ́n ń là kọjá pẹ̀lú ibi tó dé dúró lọ́wọ́lọ́wọ́. wọ́n wá tọrọ owó wọ́n wà òkè wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ gan pápá wọ́n wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní pé so ọlọ́run sì dára síbẹ̀ kódà wọ́n pèdè kan wọ́n ní wọ́n bá gbọ́ pé àwọn èèyàn ń gbàdúrà ń bì kan wọ́n sọ pé yes Jesus is Lord Jesus is Lord wọ́n rán lọ́kàn àwọn àwọn máa ń firú àwọn bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ pé Jesus is not Lord pé ó ṣẹ̀ṣẹ̀ wá yé wọn ìdí tí wọ́n fi sọ pé Jesus is Lord. ẹnu oníkan ńlá ti ń gbọ́pọ̀ tó bá yá ẹ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lálẹ́ yìí. ẹ kalẹ́ oyin ká ayéfẹ́lẹ́ ń kí yín ó ń ṣe yín pẹ̀lẹ́ kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ẹ kalẹ́ kú sinmi lẹ́ẹ̀kan sí síbẹ̀ náà olúwa dára. ẹ jẹ́ a sí abala àkọ́kọ́ ká tètè béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ yìí pé olúwa dára sí wọn jẹ́wọ́ jẹ́rìí wípé àwọn lẹ̀rí kan ta lẹ̀rí kan ọ̀hún. èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan sẹ́ èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí. hello. hello. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. ṣèyànbádé adébáyọ̀ láti adamawa ìdí ọya. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi. kí lẹ̀ rí yín torí pé torí pé èmi náà tún wà nínú ẹni tó tún rí òpin sunday oṣù yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lórí mi lórí lórí àwọn ọmọ mi ò dààmú lórí mo àdàmú lórí mi èmi náà dààmú lórí ẹbí mi. olúwa dúpẹ́ o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. Oh, zero eight zero three two three two one zero five nine. ẹ̀lú ẹ kálẹ́ ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà ẹ ti wà ń bẹ̀ yí rédíò yín lẹ̀. ẹ kálẹ́ ẹ̀rí kan mi o. kílẹ̀ rí yín orúkọ mi ni àrẹ̀mú samuel. kí lè rí yín. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùdáná fún ìlọ́wọ́ mi ní on twenty eight oṣù kẹta eh, two thousand and eighteen mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí n ò pa mí hmm. tí n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ogun náà le ṣùgbọ́n ọlọ́run ṣẹ́gun fún mi mo yin olúwa lẹ́sìn. àdúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run má jẹ́ àdúpẹ́ lọ́wọ́ mi. jẹ́ ká sáré mú kan sí. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sá o. ẹ kó ètò sá ẹ̀rí kà mí o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. gidi ọ̀nà gbẹ̀yìn láti ọ̀yọ́. Hmm, ẹ̀rí kan yín ẹ̀rí kan mi o. kí lè rí. mo ti ẹ̀fẹ̀ kọ́kọ́ kọrin náà. mi ò mọ bí tó fi fẹ́ràn mi ó ń bà mí ni ẹ̀rí yẹn bà mí. ó yá ó yá torí àsìkò wa. torí pé ó díẹ̀ ló kù òkun ayé ò bá ti gbé mi lọ ní last week ó ṣẹlẹ̀ pé a lọ síbì kan gbogbo àwọn tá a jọ lọ gbogbo wa ló láǹdì hospital èmi nìkan yorí kó yọ ẹ bá mi dúpẹ́ o. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èmi lè rí kan o èmi lè rí kan o. kó má jẹ́ pé wọ́n ń jẹun lọ́hùn. àbá àyìndùkú ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà mò ń bọ̀. àsìkò yanu rẹ tó. ó ti rà á dùn bá wọn. ọdún yìí ni wọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun rere gbogbo fò fáyọ̀. ọlọ́run fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́. má sọ retí nù ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó ń wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wẹ́ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó o bá dákẹ́ tara àrí ò bọ̀ dákẹ́ bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó. kò sá ti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere bí ẹ̀kọ́ wá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní Christ Revival Miracle Church number seven bí ẹ̀kọ́ wá Christian Adéyẹmọ layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ Jésù ogun rẹ dìgbà dé. ojúlọ bára òògùn kò dá ẹ̀dá mi gbọ́ ayé ò ní sọ wá sóòkùn ọ̀sán gangan bá a ṣe ń wọnú ọdún tuntun àyẹ̀wò ojú lóòrèkóòrè ṣe pàtàkì láti dènà èyíkéyìí àìsàn tàbí àrùn ojú àǹfààní ńlá rèé fún gbogbo olùgbé ọlọ́run ṣògo pààrà ìta mẹ́rin tí ó yà àmúlòkọ ògbèrè ọ̀rẹ́ méjì oríta apẹ̀rin ọmọwùmí ẹlẹ́kùrọ́ adéṣọlá àti agbègbè tó yíká wípé ètò àyẹ̀wò ojú tí a ti ń béèrè fún ti dé gẹ́gẹ́ bí ìbéèrè yín bẹ̀rẹ̀ látọjọ́ mọ́ndé ọ̀sẹ̀ yìí títí di ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ẹ onírúurú ìṣòro nípa ojú yín wá fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye ẹ ó gba káàdì pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred naira bákan náà ṣe àyẹ̀wò ojú fún yín lọ́fẹ̀ẹ́ awòkàwé wà lọ́fẹ̀ẹ́ fún àwọn tó nílò rẹ̀ tá a mọ̀ sí free reading glasses àwọn oògùn wà lọ́kàn òjọ̀kan lọ́dọ̀ wa pẹ̀lú owó tí ò gunpá aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ láàfin máa dáhùn èèyàn lóhùn a wà ní the minaret hospital number seven elébòlò street ìtàmẹ́rin tí ó yà ògbèrè ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ a ó rojú sáyé wa o àmín olùkéde right Faith Way Eye Foundation. Òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. Ẹ àsùnwọ̀n bàbá ká lè Òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó bámúbámú fún agbára Ọlọ́run. WL àgúnmú yìí ni a máa wàásù tí a sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá a sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti múnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára alárun asábíàrá lọ́wọ́ yín wá o bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ká jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. ẹ káàbọ̀ padà a fẹ́ tètè tẹ pẹlẹmọ ká lè rí àsìkò wa lò kó pé wa dáadáa lálẹ́ yìí àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ MTN àwọn ẹ̀bùn tí a sọ wọ́n ti kó tọ̀sẹ̀ yìí dé nǹkan tí wọ́n sì pè mí sọ fún mi ní àárín ọ̀sẹ̀ ni wípé láti oṣù tó ń bọ̀ yẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ àwọn ẹ̀bùn yẹn ṣeé ṣe kó yíra padà kó gbéra sókè ju àwọn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ní láti ṣe ni wípé oye ìgbà tẹ́ ẹ bá ti gbìyànjú àti dáhùn àwọn ìbéèrè tí wọ́n bí yín oye ìgbà tẹ́ ẹ bá lóore ọ̀fẹ́ àti dáhùn ìbéèrè ló máa fún yín ní àǹfààní àti jẹ kò ṣeé dọ́gbọ́n sí. Si àwọn tó jẹ fún tọ̀sẹ̀ yìí ó yá ẹ jẹ́ ká gbọ́ wọn. Thirty twenty, mo bèrè mẹ́ta, ká bèrè mẹ́ta. Thirty twenty, ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn yeye. Thirty twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó alùpùpù ọ̀kadà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí i. àwọn tó bá jẹ̀bùn yìí ẹ lè wò wọ́n lórí Facebook wọn láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé kò sí òmùlòmù ń bẹ̀ àárí wọn rí àmọ́ wọn rí a sì béèrè lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n abábá ti pe orúkọ yín kẹ́ wá síbí ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú one nine four five wọ́n ti fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí yín àbí bẹ́ẹ̀ kọ́ mama ẹ ẹ ọya ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn bẹ́ẹ̀ kí àbí orúkọ yín ni máyà kí màmá. ọmọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ tó. ọmọ yín ló ń jẹ́ bẹ́ẹ̀ ló fi nọ́mbà yẹn dáhùn ìbéèrè ok uh, wọ́n ní microwave lẹ jẹ ẹ bá mi gbé microwave wọn yẹn fún wọn ẹ bá mi gbé wá ẹ bá mi gbé wá ẹ bá mi gbé wá ẹ ṣe kíá. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú one eight zero eight. aha kí lorúkọ yín. omi tẹrẹ ọlálùsì. omi tẹrẹ omi pẹrẹ ọmẹtẹrẹ ọmẹtẹrẹ ọlálùsì nbọlẹ ń gbé ọjọ́ ọjọ́ tẹlifíṣàn lẹ jẹ ọyà ẹ lọ gbé tẹlifíṣàn wọn fún wọn olúwa ṣeun. thirty twenty lẹ máa tẹ̀ lórí MTN lágbára ọlọ́run ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn network tó kù tí wọ́n bá ti parí iṣẹ́ tí wọ́n ń ṣe lórí wọn àwọn náà darapọ̀ mọ́ wa ṣùgbọ́n àwọn tó ń lo MTN ẹ thirty twenty láti dáhùn àwọn ìbéèrè tí wọ́n bá bí yín. Um, ẹni kẹta fún tọ̀sẹ̀ yìí eh, nọ́mbà yìí parí pẹ̀lú zero two one nine ó jọ pé Ọ̀yọ́ town ni wọ́n ní àwọn wà àbí ok ìlú Ọ̀yọ́ làwọn wà ó jọ pé wọ́n ti bá wọn sọ̀rọ̀ wọ́n á fi ránṣẹ́ sí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà. then uh, number four ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú five four four one Tani five four four one ẹ̀yin ni ẹ súnmọ́ bí ẹ bí. ok blender ńlá ni wọ́n sọ pé ẹ̀yin náà ń ẹ bá mi gbé blender wọn wá kí ló ẹ wá ẹ wá ẹ wá kí lórúkọ yín. balógun adédàmọ́lá. dàmọ́lá balógun láti ìbàdàn bí àdúgbò bó ń bàdàn. ìsáàjà ayégun. ǹjẹ́ àmọ́ra No ẹ mélòó lẹ ta tẹ fi béèrè tẹ fi dáhùn àwọn béèrè wọn yẹn. mi ò lè rántí. ẹ lè rántí twenty naira twenty naira. thirty thirty. Ah, thirty naira ok. yes ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú five seven zero eight five seven zero eight tí tẹlifóònù nọ́mbà yìí parí pẹ̀lú five seven zero eight yà orúkọ yín sà. Falade Adébọdún. Falade Adébọdún ìlú wo lẹ ti wá. ọmọ Ondo state ní ibẹ̀ tẹ̀ tipa garage. ẹ sọ̀rọ̀ sókè. ọmọ Ondo state ni mí. ṣùgbọ́n tipa garage ni mo. Ìbàdàn ẹ ẹ ẹ ta ẹ dáhùn ìbéèrè yẹn tó ẹ̀ mélòó. àfẹ́ tó bíi three hundred. ẹ àà kọ̀ǹpútà yìí parọ́ ẹ̀ ta tó three hundred ọ̀nà kọ sí bí oye ìgbà tẹ́ ẹ tá wà ń bí báyìí ó wà ń bí báyìí one ninety three one ninety three. mo tọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mi ò so kọ̀ǹpútà gbé jáde standing fan ni wọ́n sọ pé kán gbé fún yín ẹ ṣe. zero one nine one ẹni tí tẹlifóònù nọ́mbà yìí parí pẹ̀lú zero one nine one ó jọ pé àyànfẹ́ lórúkọ wọn ọ̀yọ́ ni wọ́n sì wà àbí bẹ́ẹ̀ kọ́ ok wọ́n á gbé ránṣẹ́ sí wọn sí ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sí bíbá yìí um, ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú nine seven five one nine seven five one ẹ pẹ̀lẹ́ sá o orúkọ yín. Alùyọ Olúwafẹ́mi Joseph. Alùyọ olúwàfẹ́mi joseph. olúwàfẹ́mi joseph ok àlùyọ olúwàfẹ́mi joseph ah fíríjì lẹ́yìn jẹ fíríjì lẹ́yìn jẹ ẹ̀ tó bá di ó jọ pé kò sí ń bì bóyá tó bá di um, àárọ̀ ọ̀la wọ́n á ṣètò ẹ̀ fún yín èmi ò lè dágbé o <laughs> kí lorúkọ yín evangelist àfẹ̀vangelist náà. Mm-hmm. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú three zero nine zero three zero nine zero ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ bí um, orúkọ yín sà. ẹ̀míọ́lá olúwaṣẹ́gun. ẹ̀míọ́lá olúwaṣẹ́gun electric jog ni wọ́n ní ká gbé fún yín. àdúgbò wo lẹ ti wá. gate. gate ok ẹ ṣe. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú one five six two one five six two one five six two oh ok ó jọ pé Ilésàn Ilésàn Ilésàn ni wọ́n sọ pé wọ́n Àrẹ̀mú Ezekiel lórúkọ wọn toaster toasting machine àbí toaster náà kọ síbí toaster ni wọ́n jẹ so wọ́n sì ní ètò ti wà nílẹ̀ bí wọ́n ṣe máa fi ránṣẹ́ sí wọn bóyá wọ́n ti pè wọ́n nìyẹn ẹ ti bá wọn sọ̀rọ̀ ok ó kù kan um, ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú five four no four seven eight four four seven eight four four seven eight four orúkọ yín sà. olúwàfẹ́mi samuel sà. olúwàfẹ́mi samuel toaster ni wọ́n sọ pé ẹ̀yin náà jẹ́ níbo lẹ ti wá. ìbàdàn bí náà ìbàdàn bí ni ẹ àdúpẹ́ sọ ẹ lọ gbé toaster yín ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú ẹ̀ sí ni àǹfààní àti jẹ tán bá ti yí koto yẹn ló wà fún yín láti jẹ. thirty twenty ni nọ́mbà tẹ́ ẹ máa tẹ̀ lórí MTN láti dáhùn àwọn ìbéèrè yẹn. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yẹyẹ thirty Tati, mubere meta, gabere meta. Tati. ọ̀sọ̀ọ̀sẹ̀ la twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè jẹ́ ẹ̀bùn ta bua alùpùpù kàdà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jersey, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó mtn ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. national lottery regulatory commission fowọ́ sí i. kátó kò ní abala ti thirty twenty àwọn tí wọ́n ń bọ̀ wá gbẹ̀bùn wọn ní next week mo nírètí pé MTN á pè wọ́n kó tó dìgbà yẹn ṣùgbọ́n wọ́n ti kọ nọ́mbà wọn yẹn ránṣẹ́ sí mi alákọ̀ọ́kọ́ parí pẹ̀lú zero two one nine ẹlẹ́ẹ̀kejì three seven nine four ẹlẹ́ẹ̀kẹta one eight zero eight ẹlẹ́ẹ̀kẹrin five four four one ẹlẹ́ẹ̀karùn-ún nine seven five one ẹlẹ́ẹ̀kẹfà nine five zero nine ẹlẹ́ẹ̀keje six zero five two ẹlẹ́ẹ̀kẹjọ nine nine five one ẹlẹ́ẹ̀kẹsàn-án zero two six three ẹlẹ́ẹ̀kẹwàá two nine nine six lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ẹ ṣé. ẹ pẹ̀lẹ́ mm-hmm. Mm-hmm. ẹ kú ẹ̀yọ́ ọlọ́run wọ́n mọ̀ pé aláṣepé ni ọlọ́run ọlọ́run á ṣe ìyókù láṣepé ọlọ́run á ṣe pé ẹni ẹ̀ gbàgbọ́ nínú Jesus is Lord ṣùgbọ́n Christian ni nígbà yẹn ṣùgbọ́n Christian ni yín. ìsọ̀rọ̀ sí mi ò gbàgbọ́ but mo máa rò pé how could Jesus be Lord. how could Jesus be Lord. exactly pé ah, Ọlọ́run wà lókè Jesus wá sáyé. okay how is that possible and I mean, at the end of the day hey, eh, Jesus is Lord Jesus is Lord I mean kì í sí school of thought and then. Hmm, ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ a lè fojú yín hàn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín àwọn ọkùnrin á máa yọ yín lẹ́nu gan o <laughs> <laughs> well, I wouldn't say yes, I wouldn't say no. Though ó yọ mí learn? but I believe. Kì í ṣe ní ìsìn kẹ́ tó kó tó ṣẹlẹ̀ ni mò ń sọ. Oh my God. <laughs> Kó tó ṣẹlẹ̀ ni mò ń sọ o. Bẹ́ẹ̀ni. Ìyọnu yẹn máa pọ̀ gan-an. Ah, akọ tiwa náà pọ̀ díẹ̀ kọ́nà ṣàánú. Ẹ̀yin náà ń ṣakọ gan-an. <laughs> Ok, <clears throat> ẹ fẹ́ dárúkọ yín èmi gan ò fẹ́ kẹ́ dárúkọ nítorí ní tẹ́ ẹ ṣàlàyé fún mi. Kí làwọn àlàkọjá yín? Kí ló ṣẹlẹ̀ gan-an? kí ló sún yín débi tẹ́ ẹ wà yìí ẹ kì í ṣàlàyé fáwọn èèyàn ní fẹ́rẹ́fẹ́ ipò tẹ́ ẹ wà orí wheelchair lẹ wà lọ́wọ́lọ́wọ́ àbí ó improve bọ̀ sí ó dẹ̀ ń dá a sí yàtọ̀ sí tìgbà tó bẹ̀rẹ̀ ẹ̀ pàápàá yàtọ̀ sí tìgbà kẹ́ ẹ tó lọ sí India ó ń yàtọ̀ sí kí ló ṣẹlẹ̀ gan-an mo mo lọ ṣiṣẹ́ níjọ́ yẹn ni. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. makeup artist. because up artist ni. bẹ́ẹ̀ni o mo sì fi ń pawọ́ dà kí n tó rí iṣẹ́ because graduate ni mi so mo lọ fáwọn some interviews but wọn ò tí pè mí so makeup yẹn ni mo ti kọ́ before kí n tó ṣe tán so òun ni mo fi ń gbéra mi. okay so mo wá lọ ṣe up fún client turns to friend because ọ̀rẹ́ mi náà ni màá pè client mi ni initially but ó wá di ọ̀rẹ́ so ó wá ní kí n dúró tó bá ti ṣe tán kí n bóun náà ṣe pàtí yẹn so ọ̀nà àwẹ̀ àgbà tá à ń bọ̀ nígbà tẹ parí pàtí ni accident yẹn ṣẹlẹ̀ accident ni bẹ́ẹ̀ ni accident ni so mọ́tò yẹn tumble so it's quite unfortunate táyà fọ́ ni táyà ò fọ́ kò sí photos àníṣàn àti mọ́tò kọ̀ọ̀kan ń bọ̀ mọ́tò kọ̀ọ̀kan ò wá. ẹni kó tó dìgbà yẹn. bẹ́ẹ̀ni. bàbá yín ń kọ́ màmá yín ń kọ́. mọ́ mi wà ṣùgbọ́n dáàdi mi I would rather call him spam. sperm donor ìyẹn tún tóbi jù o. yes because ó kàn bí mi ni kò wò mí. spam donor bẹ́ẹ̀ ó bí ìgbà tó kàn donate. exactly. Ah, kí ló dé. so kò kò wà responsible ah. fún mi at all so it was only my mom so I call her my dad and my mom. your mom you call her your dad. yes bàbá mi àti màmá mi lè ń pè ya yín. yes yes so kí ló ṣẹlẹ̀ débi DNA kí ló fa DNA. ẹ ọba kan mi ni mo máa pe. ọba kan ló pè mí ní ọjọ́ yẹn ló yẹ pè mí. ọba kan yẹn jẹ́ bí ọmọ tí bàbá yín bú fẹ́ lò míì. exactly okay. àwọn àyò wọn nìyẹn. àyò wọn. bẹ́ẹ̀ni àwọn táwọn tó ń àwọn ọmọ tí wọn. ẹ sì lẹ́ẹ̀jọ bàbá yìí gan-an. bẹ́ẹ̀ni. ẹni tẹ́ bá wo fọ́tò bàbá yín àti wa tí <laughs> wọ́n sọ pé wọ́n máa ń hù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló pé sára yín. èmi ò níwà wọn. ẹ níwà wọn ṣùgbọ́n gbogbo ohun tó wà lára wọn ló wà lára yín. physical appearances physical okay. ni mo so ó ṣàṣẹ̀lẹ̀ pé ó pè mí pé ó ní ká ṣe DNA. ṣé gbogbo ẹ̀yin ọmọ bàbá. èmi nìkan. kí ló dé. I don't know mi mọ. pé ká ẹ ṣe DNA. till now mi lè sọ pé nǹkan báyìí ló fa ló prompt. ẹ̀yin dẹ̀ rẹ́dì àti ṣe DNA yẹn. ó ṣú ọ̀fun mọ́ mi mi ipa wọn lọ èmi ni ọbí wọn bóyá wọn sọ fún bóyá wọn sọ fún wọn pé wọn ń doubt. well it might be doubting but àròjù ni even tí mo bá fi picture ẹ̀rọ yìí kẹ́ máa wà àwọn picture ọ̀gọ́ lórí fún ẹ̀ ní béèrè kẹ́ tó mọ̀ pé bàbá mi lélẹ̀. aṣa ní nǹkan tó fà á tí wọ́n fi nìkan lọ ṣe DNA ẹ̀yin dẹ̀ gbà láti ṣe DNA. mo gbà. ok ọjọ́ tí wọ́n wá ní kẹ́ ẹ lọ ṣe DNA ọjọ́ yẹn lẹ kò jàǹbá mọ́tò. ọjọ́ yẹn ni ọjọ́ yẹn mo kò jàǹbá mọ́tò ẹni nígbà tí jà ok. mo ń bọ̀ láti ibi tí mo ti lọ ṣe makeup yẹn ni ni mọ́tò yẹn l'accident èmi nìkan dẹ̀ ni mo ṣe léṣe èmi tí mo dẹ̀ ṣe léṣe gan ẹ̀ lérà pàkọ̀kọ̀ lára mi yàtọ̀ sí bí kékeré bẹ́ẹ̀ ni kékeré kan farabọ́ bẹ́ẹ̀ ni pé èèyàn fẹsẹ̀ kọ́ ó ṣùgbọ́n ó farabọ́ hmm. but the only thing tí mo mọ̀ ni pé mi ò fíìlì kankan mọ́ yàtọ̀ sí pé wọ́n ké mò ń sọ̀rọ̀ orí mi dẹ̀ wà ń bẹ̀ hmm. but mi feel anything I was even àwọn tájọ lọ tó wà ní tó ń pé ẹjọ́ ẹsẹ̀ mi dà ń bo lẹ́lẹ́ gbà nínú mọ́tò. ẹ̀yin ẹmọ ẹ̀yin mọ́tò ẹ̀yin. windscreen ẹ̀yin ó fọ́. ó fọ́ tán. ibẹ̀ lẹ ti wọ́n fling yín jáde láti ibẹ̀. bẹ́ẹ̀ni ẹ wá wà lójú títì. mo wá wà lójú títì wa ni mo dúró sí. Jesus ni mo land sí rádà. le land sí. bẹ́ẹ̀ni there is no bleeding nothing nothing. ẹ ṣẹ̀jẹ̀ sínú ẹ ṣẹ̀jẹ̀ síta. nothing. ṣùgbọ́n nǹkan ti rún. ṣùgbọ́n exactly. Hmm so wọ́n rush mi ní alẹ́ ọjọ́ yẹn lọ. ìgbà yẹn lẹ ti ń rí i pé ẹ ń béèrè ẹsẹ̀ yín lọ́wọ́ àwọn tí ó wà ń bẹ̀ pé ẹsẹ̀ yín ń kọ́ bẹ́ẹ̀ yín sì wà ń bẹ̀. ẹsẹ̀ mi wà ń bẹ̀ ọwọ́ mi wà ń bẹ̀ ẹ ti lose sensation. pátápátá. ṣé àtọwọ́ àtẹsẹ̀ ni. àtọwọ́ àtẹsẹ̀ in fact gbàdọ́ kọ́ ṣẹlẹ̀ mi lè gbé ọwọ́ ẹ̀ rárá. kí ni level kí náà ló ṣẹlẹ̀ sí nígbà náà. c four c five spinal cord spinal cord compression. compression oh c four. bẹ́ẹ̀ ni sir c four c five. c four c five. bẹ́ẹ̀ni sá. téèyàn bá kọjá ọrùn díẹ̀ sísàlẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀. àwọn ìṣòro tí mo fi dà wọ́n tó bí mi lọ́jọ́ orí olúwa gbà mí lọ́wọ́. ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹnu ìfẹ́ road ní ìlú ìbàdàn ń pe gbogbo àkọ́bí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkànṣe àdúrà tá a pè ní òru àkọ́bí àkọ́kọ́ irú rẹ̀ lọ́dún twenty twenty two alẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one ni yóò wáyé láago mẹ́wàá àṣálẹ́ sí mẹ́ta òru nínú ìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹnu ìfẹ́ road ní ìbàdàn prophet gideon òbíwálé bàbá òyìnbó lolúwa máa lò ǹjẹ́ ẹ mọ̀ pé ègún máa ń tọ̀ àwọn àkọ́bí yín lẹ́yìn ẹ̀yin àkọ́bí tẹ fẹ́ gba ipò yín padà wá gbàgbára láti bọ́ lọ́wọ́ àwọn ogun àti ègún àkọ́bí wá gbẹ̀tọ́ àti ipò rẹ padà gẹ́gẹ́ bí àkọ́bí ẹ̀yin òbí ẹ wá dúró fún àwọn ọmọ yín kí nọ́mbà one má bàa di nọ́mbà last ẹ̀rí ńlá dúró dì lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one nínú ìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rọ ní ìbàdàn ẹ̀yin àkọ́bí àtẹ̀yìn tẹ́ ẹ ní àkọ́bí ẹ wá gbàgbára láti ní ọ̀pọ̀ tí kò lópin lọ́dún yìí pásítọ̀ oa akínpẹ̀lú dcc superintendent lolùgbàlejò jésù lolúwa. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́. má sì gbàgbé o lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀. ìwọ náà kàn sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn dot ng méjì. mo ṣẹ̀ṣẹ̀ ń rántí nǹkan kan o ọdún wo nìyẹn náà. twenty seventeen. twenty seventeen Birthday mi kan twenty seventeen mo wá sí UCH bẹ́ẹ̀ni sá tí mo wá sí ward neurological. bẹ́ẹ̀ni ẹ fún mi ní hope ganjọ yẹn because question tẹ̀bi mi ni pé ṣé mo fi lára mi. pé pé ṣé mò ń feel lára mi ok mo sọ fún yín jẹ́ pé mò ń feel lẹ́sùn pa ò ní pẹ́ wow mo ṣẹ̀ṣẹ̀ rántí mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ rántí. Hmm. so lẹ́yìn ìgbà yẹn lẹ lọ sí India. bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà yẹn mo lọ sí India lẹ́yìn gbogbo eh. mo lọ sí India mi ṣe lórí tí fà nǹkan tó ṣe. ok ok. ok nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ níbo náà gbé yín kó tó di pé wọ́n gbé lọ sí àbí hospital yẹn náà ní gbọ́n usage náà gbé yín lọ straight. Uh, hospital kan lọ́kọ́kọ́ gbé mi lọ lálẹ́ ìjọ yẹn. ok bọ̀ gbàtà débẹ̀ kò sí bleeding mo kàn ń pariwo pé mi ò feel anything so ọkọ ní kí n ọ fún mi ní first aid treatment kó tó bá ti máa di àárọ̀ ọjọ́ kejì màá lọ ya um, x-ray or something láti fi lè mọ nǹkan tó ṣe mí so àárọ̀ ọjọ́ kejì yẹn mo kúrò lọ hospital but I wasn't given um, collar wọn ò fún mi collar wọn kàn kí n lie down okay. mo dẹ̀ lie down wọn dẹ̀ sọ fún mi pé bóyá kí n má yẹ ọrùn o àbí kí n ṣe ọ̀sán kankan kàn ní ṣáà ní kí n lie down so I felt ìgbà tí mi mọ mi ní irú experience by mi dẹ̀ yóò ti. ẹ ti marry ngbà yẹn. àtọ mi ò tí marry. Hmm. I was still very much single then okay. so ni mo fi wá lọ ya x-ray yẹn gbàtí mo dẹ̀ ya x-ray àwọn yẹn sọ pé apá mi ló yẹ̀. èjìká ló yẹ̀. èjìká mi ló yẹ̀ ah, báwo lè èjìká ṣe máa yẹ̀ tí mi wá ní fìlẹ̀ ẹsẹ̀ mi tí mi ní fìlẹ̀ ẹsẹ̀ yẹn wọ́n rárá. mi ò tiẹ̀ mọ̀ bí ó wà ń bẹ̀. Ah. báwo ló ṣe máa yẹ̀ tí mi ní fìlà àwọn kan báyìí mo wá lọ ìgbà yẹn ni mo fi pinnu pé ẹ máa gbé mi lọ sí UCH àwọn yẹn máa understand gbàtà wá débẹ̀ táwọn yẹn àwọn yẹn gan tún scan x-ray yẹn ṣe ló wá fi sọ pé spinal cord eh, compression spinal cord compression ní c four level c four c five c four c five ah t seven t eight ní tọ̀dọ̀ mi hmm. compression yẹn náà ni compression yẹn náà ni tó bá sì ti jókòó lórí nerves báyìí tó ń control gbogbo ìsàlẹ̀ ń control ẹsẹ̀ control àpapọ̀ I mean control gbogbo ọ̀dà ha so lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́. so lẹ́yìn ìgbà yẹn wọ́n ní wọ́n fẹ́ ṣe Gardner West fún mi. Gardner West so ẹ gbé Gardner West. bẹ́ẹ̀ni èmi tún gbé ju àwọn tó ibi tó yẹ kí n gbé lọ́gọ́. yẹ kí n ṣe àlàyé ní kúkúrú fún àwọn èèyàn wa tó ń gbọ́ wa lé ní ti Gardner West yẹn jẹ́ ó jọ pé mo ti sọ lórí ètò yìí náà rí Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí i gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá ọlọ́run ní jẹ́ kẹ́ mọ̀ tí wọ́n ń pè ní spinal cord injury <laughs> ẹ̀ ní kò jàǹbá ọ̀pá ẹ̀yìn o <laughs> òun ló gbélé ayé gbogbo wa dúró èèyàn ń yín mú èèyàn ń ṣẹ́jú èèyàn ń lanu èèyàn ń panudé gbogbo nǹkan téèyàn ń ṣe pátápátá inú ọ̀pá ẹ̀yìn ló wà ló ṣe ṣe pàtàkì kéèyàn kíyèsí dáadáa tó bá ti jẹ́ pé ní apá òkè okay àwọn tó bá wà lórí Facebook ẹ rí àwòrán kan tí mo fi síbẹ̀ one two three four five one two three four five c one c two c three tó bá jẹ́ pé lápá òkè yẹn ni tí ìjàmbá bá ti ṣẹlẹ̀ náà sábà máa ń lo kọ́là fún wọn ṣùgbọ́n kan tó fún wọn ní kọ́là wọ́n á gbé kinní kan bíi headphone báyìí sí wọn lórí wọ́n á wá fi screw wọ́n á fi dè é títí tá a fi kan eegun wọ́n á dé lápá òsì náà títí tá a fi kan eegun wọ́n á wá gbé pail wọ́n á kó òkúta sínú pail level injury kálukú ló máa determine bẹ́rù yẹn ṣe máa wúwo tó. pail yẹn ò dẹ̀ tún ní kọlẹ̀. ẹ́ pail yẹn ò ní kọlẹ̀. pail yẹn ò ń ṣe pé ó máa wà nílẹ̀ lẹ́ o ó máa hang ni o orí orí yín yẹn ló máa gbé pail yẹn dúró bẹ́ẹ̀ fún oyè ìgbà ọ̀sẹ̀ mẹ́fà ló sábà máa ń jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀sẹ̀ mẹ́fà náà lọ sọ. ọ̀sẹ̀ mẹ́fà náà sọ. So ní tí wọ́n ń pè ní Gardner West ni so ẹ gbé fọ́sẹ̀ mẹ́fà. mo gbé kọjá ọ̀sẹ̀ mẹ́fà. ẹ gbé kọjá ọ̀sẹ̀ mẹ́fà. mo gbé fún two months two weeks. two months two weeks ten weeks nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ń kọ́. lẹ́yìn ẹ̀ wọ́n tún wá detect pé kò tún sí àlàyé. kò tí ì àlàyé náà. ah. kí náà wá ní wọ́n fẹ́ ṣe ńgbà tí ò wà láìn. wọ́n wá ní wọ́n máa ṣe surgery. ok láti fi realign ẹ̀. láti fi realign wá ní surgery yẹn pè ní spinal wiring. Hmm. so surgery yẹn ni mo lọ ṣe tí Jesus is Lord yẹn fi jẹyọ. ok surgery yẹn mo lọ ṣe ìgbà tó ọ sọ fún àwọn ọmọ mi pé surgery yẹn kò yẹ kó take to two to three hours lọ pé kì í ṣe nǹkan tó pọ̀. ok so wọ́n tẹ̀ gbé mi wọlé ní after like after seven pàtó máa rò mí padà ọ rò mí padà ní after seven alẹ́. ẹ wọlé ní seven àárọ̀ seven alẹ́ lẹ tó jáde padà ẹni láàrin seven to seven yẹn ní nǹkan kan ṣẹlẹ̀ pé. bẹ́ẹ̀ni mhm. so ìgbà tó ṣe kíní yẹn lọ mo jí bọ́ọ̀ ti fi kíní kan sí mi ní ẹnu kò lè jẹ́ kí n sọ̀rọ̀ then ó ṣe ojú mi bolẹ̀ ni mi yí ojú báyìí mo da ojú bolẹ̀ so ibi tí mo wà yẹn náà mo ti ń try láti communicate sí wọn tó kò pẹ́ tí mo dé orí bẹ́ẹ̀ tí mo tún tí mo máa feel àwọn sensation mi padà. sensation ti ń padà sí ẹsẹ̀ yẹn. mo ń padà bẹ́ẹ̀ ni àtẹ̀sẹ̀ àti gbogbo ara débi pé even light touch mo mọ̀. Ah. bẹ́ẹ̀ ni. so ọwọ́ ti padà ẹsẹ̀ náà ti ń padà. ó ti padà so ẹ ti ń gbé ọwọ́ mo ti gbé ọwọ́ wọ́n jèjì ó kọ̀ kú pé kí n gbé ẹsẹ̀ ẹsẹ̀ yẹn wá wúwo bíi òkúta. Ah, bó ṣe wúwo nìyẹn ó wúwo ni ó wúwo gan ó wúwo ni oògùn oh, ah. so ìgbà tẹ́ ẹ wá tají láàrin ẹ̀. láàrin ẹ mo wá tají bí àwọn náà wá notice pé mo jí ni wọ́n bí mi mọ̀ kọ́tọ̀ ṣe mi túmọ̀ kankan mọ́ the only thing tí mo kàn mọ́ ni pé mo kàn rí pé bí kéèyàn kan máa yọ apá mi kó máa yọ ẹsẹ̀ kó máa yọ mo wá bèèrè pé kí ló ṣẹlẹ̀. ìyẹn lójú ìran yẹn nígbà tó ń ṣe lọ́wọ́ òkè. mo wá bèèrè pé kí ló ṣẹlẹ̀ mo wá ní ọ̀tá mi ti ṣaláìsí. Ah mo wá dáhùn lémi dékìlì báyìí pé èmi ò ní ṣaláìsí in fact wọ́ọ̀dì yẹn inú bẹ̀yẹn mo ti gbọ́ mi ì mọ mí nìyẹn. aláìsí. bẹ́ẹ̀ni mi ì mọ pé bóyá èèyàn ti kú ní ìgbà tí mo jí mo bè lọ́mọ́ mi pé kí ló ń jẹ́ aláìsí hmm. wọ́n sọ pé èèyàn kú. ló ń jẹ́ aláìsí. so immediately mo dá padà bẹ́ẹ̀ pé èmi ò ní ṣe tí mo yẹ dá padà kó pẹ́ mo kàn rí kíní kan tó ń roll bí engine kó máa roll gan roll gan ó kàn white wá ni tó ṣe white wá mo kàn rí tọkọ Jesus is Lord. tẹ́yìn ò sì gbàgbọ́ tẹ́lẹ̀. sì mi gbàgbọ́ tẹ́lẹ̀ so Jesus is Lord yẹn ni mò ń kà tí mo fi padà wá sáyé. tẹ́ ẹ fi jí padà sáyé. bẹ́ẹ̀ni Jesus is Lord yẹn làwọn dókítà gbọ́ mo wá mo ti ń sọ ti pé pé àwọn tètè gbọ́ ni mi mọ̀ by the time tó bá máa gbọ́ tó ti gbọ́ yẹn lọ́ fi sọ pé ó ti come around. àwọn dókítà sọ pé ó ti come around. mo gbọ́ látọ̀kan pé ó ti come around. ó ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. <sighs> ẹ kú ọ̀lẹ́ ẹ kú ọ̀lẹ́ ẹ kálẹ́ sà ẹ pẹ̀lẹ́ gbóhùn sókè ẹ gbóhùn sókè ẹ kálẹ́ sà. orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. ẹ Sunday lórúkọ mi NPC exposition làwọn polówó. l NPC NPC Nigeria Photo Cinema Exposition. Oh, okay. a ṣe ní last year and uh, lọ́dún iná a máa ṣe ti ọdún ní February. ẹ jẹ́ ká ẹ ká tó sọ ọdún tẹ́ ẹ fẹ́ ṣe yẹn kí ni ìtumọ̀ ẹ̀ kí ló dúró fún. Nigeria Photo Cinema Exposition is a training for photographer and uh, cinematographer. àṣé ó yàtọ̀ sí èyí tá à ń fi fóònù yà ni. no ó yàtọ̀ sá kí ni ìyàtọ̀ tí ń bẹ mẹ́. ẹ eh, professional this is for professional not the phonographer. fóònù mi máa ń clear gan. phonographer ni sa. phonographer bẹ́ẹ̀ ni sa. ó kí n bá yà ó máa ń clear gan. fóònù mi clear ju fóònù yìí lọ sáyé mu. ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sa. okay so that eléyìí for professionals then àwọn beginners both professional and beginners. pẹ̀lú afẹ́ kọ́ṣẹ́ fọ́tò yìí yà ní sàn sàn. we have master class for professionals then we also have for beginners it's three days. ẹ ṣe sọ Yorùbá díẹ̀ díẹ̀ kó lè yé àwọn ènìyàn. a ní fún ẹ àwọn tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ mhm. then alẹ tún fún àwọn tó jẹ́ professor tó ti ń ṣe tẹ́lẹ̀ náà so that àwọn tó dẹ̀ ń bọ̀ tó fẹ́ wá kọ́ wọn bí exposition and uh, training we have Kelechi Amadi at least normal sọ̀rọ̀ nípa photographer Nigeria mm. Kelechi Amadi is one of the best Kelechi Amadi Kelechi Amadi okay. then we also have uh, Emmanuel Eleke okay. and Emmanuel Kano ló ń gbé Emmanuel Eleke bọ̀ because àwọn ni àwọn ni brand ambassador ah. àwọn ni Kano uh, Kano yes Kano Africa àwọn ni uh, official sponsor events yìí ìfẹ́ǹtì canon lọ́wọ́ sí. yes àwọn gangan náà ń gbé emmanuel elekebo àtàwọn other ambassadors. Okay. then uh, we have kelala tẹ́ bá ń sọ̀rọ̀ pa wedding photographers in Nigeria kelala. kelala then uh, we also have uh, unlimited early. at least àwọn tó ń ya musical jù ní Nigeria kò sẹ́ tó máa sọ pé wọ́n mọ̀ unlimited early then also m12 m12 máa ṣe baby shoot òun ló ya baby shoot ní Nigeria. èkó ló ti ń bọ̀ so that àwọn èèyàn people have did a lot of competition so ẹni bá wá ń bọ̀ wá kọ́ṣẹ́ lọ́wọ́ wa ni wọ́n fẹ́ wá kọ́ for three days ọjọ́ mẹ́ta ni three days then àwọn tó dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ náà master class wà so that mixed ó wà mixed for photographer and videographers then for canon tó ń bọ̀ they have a lot of things to do this year. oh canon náà ń bọ̀. they are coming. they are coming with their technician from indians Ah. wọ́n gbọ́n attention from India because kọ́ńtà bẹ́ẹ̀ ṣe wọ́n wá last year but wọ́n lè ṣe much ní last year because that was the first time but tọdún yìí they really want to be involved ní tọdún yìí so that wọ́n kọ́ àwọn technicians àwọn tó ń lo Canon tẹ́lẹ̀ wọ́n máa bá wọn tún ṣe àwọn tó bá fẹ́ service lọ́fẹ̀ẹ́ wọ́n bá wọn service tó ní bá ní kámẹ́rà Canon tó ti bàjẹ́ tó ti bàjẹ́ wọ́n bá wọn tún ṣe lọ́fẹ̀ẹ́ àwọn tó bá dẹ̀ ti fẹ́ service lọ́fẹ̀ẹ́ hundred percent lọ́fẹ̀ẹ́ yes sir ah. they are coming they will be on ground for that three days àwọn tó bá dẹ̀ ti fẹ́ service now. they will do it then they also have one of ẹ eh, mo fẹ́ explain mo fẹ́ correct kankan okay. mo ṣe interview níjẹta ní ẹ eh, láàárọ̀ àná ní ọ̀dọ̀ àwọn kọ́mọláfẹ́ so that people are calling me gbé òkè ọmọ ata kọ́mọláfẹ́ fún àwọn láfẹ́ kì í ṣe pé bóyá wọ́n máa tà fún yín tán ẹni tán mọ̀ rí so I need to correct that now. ṣé wọ́n fẹ́ ta wọ́n fẹ́ ta camera fáwọn èèyàn wọ́n fún wa ní ọ̀fà yẹn last year but èmi reject it they want me to be intermediary láàrin between àwọn tó fẹ́ rà. ẹ̀yẹ̀ bí kan kó fún ẹ̀yin kẹ́yìn ta ni. no so that they will pay installments. oh wọ́n á máa sanwó yes. díẹ̀ díẹ̀ okay. and èmi yẹ pé okay we will rather bring banks involved. so that kàkà tẹ́yìn ó fi tẹ́rí sí i kàn gbẹ́ jẹ́ kí báǹkì ṣe báǹkì wọlé so that báǹkì ló máa jẹ́ intermediary. so báǹkì ló máa bá wọn rà á ló máa bá wọn rà á ẹni tó bá dẹ̀ credit facility gidi náà máa tà fún náà máa tà fún okay so bank ló máa bá wọn ló máa bá wọn sanwó yẹn hundred percent but bank làwọn máa sanwó tiwọn sí okay tó máa tó máa so that yẹn. ìgbà wo ni e, ìdánilẹ́kọ̀ọ́ yìí àti. February February February tá fẹ́ mú yìí eh. lọ́la February eight to ten three days ni. February eight nine ten yes níbo ló ti máa níbo ló ti máa wáyé Jogbo event center nearing road nìbàdàn yìí báyìí. okay then. Eh, aago uh, mélòó. nine a.m. till four p.m. kí wàá ló máa fún èèyàn ní àǹfààní àti jẹ́ akópa. ẹ ọ́n máa register normally fifty thousand lákọ́ fẹ́ ṣe but nítorí pé kánò wá láti wá jẹ́ eh, sponsors so that we subsidize to twenty thousand naira. wow for the three days. àyìn ah, tó bá dẹ̀ mọ́ for the three days. that is my breakfast and lunch. wàá jẹun bẹ́ẹ̀. yes àti oúnjẹ àárọ̀ àti tọ̀sán. bẹ́ẹ̀ ni sir. Ah ẹni tó bá dẹ̀ mọ master class canon at least they pay one hundred and fifty thousand to attend for three days in Lagos mm. people can check it and they are coming to Ibadan because this is Ibadan and they want, really want to. àná unfair, sọ yóò wá really uh, capture Ibadan market. wọ́n fẹ́ kí àwọn ará Ìbàdàn jẹ àǹfààní. wọ́n benefit yes mm. lórí ẹ̀ so that's why tán fi partner pẹ̀lú wa. níbo ni èèyàn ti wá fẹ́ register. yes two ways ni nínú kan lọ sórí website www.npc.com expo expo and spell expo dot ng. okay. or kàn pé nọ́mbà mi. okay. o eight one zero zero. ẹ ti ẹ má sáré ẹ gbé níkọ̀ọ̀kan. o eight one zero zero five one two six two eight. okay. o eight one zero zero five one two six two eight. láti béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé náà. yes tí mi bá ẹ jọ tó ẹ ẹ send whatsapp message so that ó máa easy fún láti tètè respond because more than east and outer to refresh your more than hundred message uh, calls ló máa ń wọlé call ló máa ń wọlé so that kì í ṣe gbé la máa ń lè sáré gbé but wọ́n á send whatsapp message immediately máa forward information to the account so that wọ́n lè understand the matter. okay ẹ sọ telephone number yẹn lẹ́ẹ̀kan sí kẹ́ máa lọ. o eight one zero zero five one two six two eight. ẹ ṣe agbẹ́magbẹ́ ìbùkún tún ṣe tán tí ó sọ kalẹ̀ ní mọ́ni ọ̀sẹ̀ tó ń bọ̀ january thirty one ọdún yìí juda mega praise twenty twenty two ọ̀dẹ́ ọdún yìí tún ti fò àpéjọpọ̀ kọrin sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà ọdún yìí tún máa gbúrégé jíjẹ yàtọ̀ pẹ̀lú dọ́kítà yìí káyé fẹ́lẹ́ mọ́ ẹ̀ dọ́jà láti tẹ́rí bá kọrin sí jẹ́mi ọlá ọba yẹtùlẹ̀ ààrẹ lásà ìgbẹ́kẹ̀lé jẹ́mi mi sí adébólú tún ẹ̀yìn sẹ́ni ológun ara gòkè bàjọ́ wa ṣẹ́gun adéwọlé kòkòrò máìkà bọ́ bísí aláwìyẹ kọ́lá kárí ṣe wọlé jésù bàbá tó mi ṣe ayọ̀dẹ̀ òye wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn adétò ìdòwú fà fẹsọ̀lìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkà ní ẹ̀ka dàkà yẹn àwọn tó máa darí pásítà pétérù àti mc akabala lọ́jọ́ yẹn rẹ́fẹ̀rẹ́ kẹ́hìndé alábí lọ́lùgbàlejò àgbà juda mega praise twenty twenty two àpéjọpọ̀ olórin ẹ̀mí táwọn kọrin ní olúwa látàrí ọjọ́ ní dọ́kítà yìí káyé fẹ́lẹ́ lọ́dọọdún ọjọ́ ajé mọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni o january thirty one ọdún yìí ló máa wáyé o emalete baptist church ní ọdún challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́ ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé ẹni tí ó bá lóyún bò nọ́ọ̀sì mask nìkan ni ò ní wọlé o ẹ wá ẹ kọrin sí olúwa. yàwó ìwà yọ sí ìgbàlá wa. ní àkókò tí a bá yìn bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ Jésù gbàlá olúwa alágbára ti ṣe tán láti ṣiṣẹ́ ìyanu nínú ayé onípòjìpò níbi ìṣòro ọlọ́jọ́ méje ti ìjọ Christ Apostolic Church City of Joy pẹ̀lú àkòrí ọ̀nà àbáyọ fọ́dún twenty breakthrough for year 2022. twenty two ìwọ tó fẹ́ bọ́ kúrò nínú ègún ọlọ́jọ́ tó ti pẹ́ tàbí gbogbo ogun tó ń bọ̀ fínra tí ò jẹ́ kó orógolo ọ̀nà àbáyọ ti dé ìwọ náà máa bọ̀ ní Christ Apostolic Church City of Joy adjacent Flourish Place space formerly sode bar ajínde road liberty academy ìbàdàn fún ti ìṣòro ọlọ́jọ́ méje yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní títí di ọjọ́ kẹfà oṣù kejì january thirty one sí february six twenty twenty two ní dédé agogo mọ́kànlá àṣálẹ́ títí di agogo méjì òru níbi tí prophet ọlábọ̀dé evangelist kẹ́hìndé adéọ̀sùn àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run tọ́lọ́run lò fúnra tá a wà yá ti máa wà níkàlẹ̀ pastor abel fọlọ́runṣọ́ lolùgbàlejò wá ìgbàlà ìwòsàn ìwòsàn àti ìdáǹdè ń dúró dè ọ́. ẹ káàbọ̀ padà. ìgbà tẹ́ ẹ wá kúrò ní tíátà tí ẹ padà sí ward àlàáfíà ń padà sára sensation ń padà sára ọwọ́ ti ṣe é gbé ọwọ́ ṣe ń gbé díẹ̀ díẹ̀ ọwọ́ yẹn ti ń gbé náà kí n tó lọ. sí tíátà sí tíátà room bọ kí n ṣe pé ó ti gbé tán finally bọ ó ti ń gbé díẹ̀ díẹ̀ because ìgbà tá a máa kọ́kọ́ débẹ̀ all strike after like a month ni wọ́n wọlé so àwọn physiotherapy ti ń wá ọ ti ń ṣiṣẹ́ tiwọn. okay. bẹ́ẹ̀ni so mo ti ń lè lift ẹ̀ díẹ̀ at a point ọ̀kan náà wà fara nìyẹn hmm. at a point tí nǹkan bá jẹ mí lójú wọ́n máa pariwo ní ẹ̀jẹ̀ tètè wá bá mi yọ tí mi lè ah. gbé anything ẹ hmm. tètè wá bá mi yọ ẹjọ bàtà mo sọ fọlọ àbí kójú máa yún yàn kẹ fẹ yún ìgbà ẹdẹ lójú yẹn máa máa yún yàn gan ah. wọ́n máa sọ fún kò sí nǹkan kan lójú máa ní èmi fi pé nǹkan kan wà lójú ẹ bá mi yún bíi it was so terrible then. Hmm, hmm. àbí kéèyàn kéèyàn fẹ́ paná kéèyàn má lè débi kọ́wọ́ má tóbi téèyàn fẹ́ ti paná. fẹ́ pa exactly. Mm it was so so terrible there ah irú ayé wo lélẹ̀ ṣé ayé kan ṣì tún wà tó rí báyìí. so báwo ni ìrìnàjò yín sí ilẹ̀ India. ṣùgbọ́n tí a ṣàṣe. after tán ṣe operation yẹn tán nǹkan ńlá kan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. mo tún wá ní infection instead of kọ́ bá mi máa check ibi tó ti ṣe operation yẹn wọn ò check ẹ̀ ẹ̀yin lẹ fi sùn wọ́n ní kẹ́ sùn bẹ́ẹ̀. ẹ̀yin mo tún ni. mo dẹ̀ sọ fún wọn pé ah, ìnira yìí pọ̀ ṣùgbọ́n ọ̀dà mi nù wọ́n ní ìgbà tó yà mo sọ fún mọ́ mi pé mi lè kọ́ntínú mọ́ pẹ̀lú ìnira yìí ó ti pọ̀ jù fún mi wọ́n máa tún lọ bá wọn bẹ́ẹ̀ ni wọ́n máa tún lọ bá wọn ní àwọn làwọn mọṣẹ́ táwọn ṣe iṣẹ́ àwọn ni ọkọ̀ ìdíjọ́ kan dókítà kankan wà ní mo ṣáà sunkún lé dókítà náà pẹ́ jọ ká ní pé mo lè dìde gbé nǹkan jẹ ni màá ti gbé nǹkan jẹ látijọ́ ìnira yìí ti pọ̀ jù dókítà yẹn ló wá ní à kóun wò ó wò gbà dókítà yẹn máa ṣí ẹ̀yìn tí ń yọ̀dìn tó ti rùn ọmọ náà ti ń gbọ́ òórùn kìíní yẹn àwọn sọ pé àwọn náà ti ń gbọ́ mo ní mò ń gbóòórùn kìíní tí dókítà yẹn ṣe sáré pé bí àkóso táǹtà lónìí ó ti ń yọ̀dìn bẹ́ẹ̀ ni tó ṣe pé wọ́n níyẹn pé ọmọ yìí ní very serious cubus infection pé ó ní láti tètè ṣe nǹkan sí i tó ṣe ní kí n máa bá abẹ́rẹ́